alhamdulillahi ma'budi wahda ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí a máa ń sìn tó sì jẹ́ pé òun nìkan náà lágbọ́dọ̀ sìn a sì gbọ́dọ̀ máa sìn nítorí nǹkan mi wassalatu wassalamu ala man la nabiyya ba'da ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́bẹ̀ ẹni tó jẹ́ pé kò sáà nábì míì ikhwatal iman èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ní tá a fi bá ní sọ̀rọ̀ lẹ́ni òun náà ni ọ̀kan tó ṣe pàtàkì nínú àwọn ẹbọ kéékèèké tí máa mú yàn wọ náà lọ kọ́lọ̀ mọ́sà sọ níbẹ̀ a sì máa baṣẹ́ ẹni jẹ́ òun náà ni àríyá ká máa ṣèjọsìn nítorí àwọn èèyàn tí wọ́n ń rí wa àríyá ní tá a pè lẹ́sìn ká wá máa ṣe nítorí àwọn èèyàn tí wọ́n ń rí wa wọ́wọ́ an yá àmàlà làbùdó ìbádàtàn min ìbádàtìlá òun náà ni kọ́kàn nínú àwọn ẹrù ọlọ́run kárí pé n ti ń ṣe yìí ẹ̀sìn ni lè ajílẹ̀ an yàrá onaf àmọ́ ń ṣe nítorí káwọn èèyàn lè bá a rí ni wọ̀yàm dàhóhù káwọn èèyàn lè bá a máa yìn àwọn lè ajílẹ̀ dúnìyà àbí ń ṣe nítorí ayé kò ṣe nítorí ọlọ́run gbogbo tàbá ti pẹ̀lẹ́sìn Allah nìkan là á máa ń sìn torí Allah nìkan là á sì máa wá sin Allah wọ̀wọ̀ ṣírìkùn asgar kárí ní tí awé yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó jẹ́ pé tí èèyàn bá ṣe tó bá yìí jáde láyé yóò wọ̀ ní kó tó wà lè jẹ́nà ó sì jẹ́ pé kò gbé e kó nínú Islam kò sì bá gbogbo ṣẹ́ rẹ̀ jẹ́ àmọ́ iṣẹ́ tó ṣe kárí ní ń bẹ̀ ọlọ́run ò ní gbà yẹn lọ́wọ́ ẹ̀ nítorí kìí ṣe torí ọlọ́run الدليل يعني قال رسول الله صلى الله عليه وسلم النبي تكي أتولى أن بفن صبايك إن أخوف ما أخاف عليكم ننو تنبا ملر جلري الشرك الأصغر وناني أبو ككري قالوا وما الشرك الأصغر وابي لو النبي محمد صلى الله عليه وسلم يقول النبي كلا أنك لبو ككري قال الرياء anábì ní ká máa ṣe ìjọsìn ọlọ́run nítorí àwọn èèyàn tí wọ́n rí wa ká máa ṣe nítorí ọlọ́run yaqulu Allahu azza wa jalla li ashabi dhalika yawm al-qiyamah anábì ní ọlọ́run bọ́ máa sọ fún gbogbo àwọn tí wọ́n ń ṣe kárí ní ìjọ alkiyama idha jaza an-nas nígbà tí bá ń fún kálukú ní ẹ̀san sẹ́rẹ̀ idhabu ila alladhina kuntum turawuna fi dunya ẹ máa

ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn sọ̀hábà àwọn lànàbì dájúkọ kápá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn sọ̀hábà òun lànàbì dájúkọ bí wọ́n ṣe tóbi tó ànábìlẹ́rù ń bà mí fún yín níbi àríyá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlàìbáàdà ṣẹ̀rí ẹ̀sìn láhà ṣàrùtọ́n ó ní méjì tọ́lọ́n fi máa ń gbà gbogbo àwọn tábà sílọ́n ká lè mú dání alákọ̀ọ́kọ́ òun náà ni al-ikhlas gbogbo ń tá bá ṣe tá bá pè lẹ́sìn má ṣe nítorí nǹkan kan àfi nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kọ́ wa ṣe níbàámu sí èyí tá nábì ṣe èyí tá ọba ti ṣe nínú ìjọsìn má bá wọn ṣe ọkàn waste time rẹ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ọlọ́run ọba ní wa ma ọba ní àárín yín nìkan kan kẹ wá bí ìbájẹ́ pé kẹwàá sin ọlọ́run nìkan mukhlisina lahu dín kẹwàá ṣe fọ́lọ́ nìkan ni o mukhlisina lahu àdínà ọlọ́run ọba nìkan ni kẹ ṣe fún ẹ má ṣe ìjọsìn yín torí nǹkan mi Suratul Bayyinah ayé ẹlẹ́ẹ̀karùn-ún fíkìrù dẹ̀líìlì kí là gbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ ẹ̀rí yìí òun náà ni pé ẹ̀sìn tọ́lọ́run bá pa wá láṣẹ ká wá ṣe òun náà ni ẹ̀sìn tí èèyàn bá ń ṣe nítorí ọlọ́run nìkan téèyàn ṣe torí nǹkan mi níta bá fi ń sin lọ́n tí ìbá dàníyàn tọ́lọ́n lọ́wọ́ lábẹ́ ká lè túbá lọ́dọ̀ ọlọ́ wọ̀ríyá ṣerékùn khafi ẹ̀rí kárí ní tá ń wí ẹ̀bọ̀tọ̀ pamọ́ ni ẹnìkan ò lè má lẹ́yìn ẹni tí ń ṣe àtọ́lọ́wọ́n ọba tọ́ dáa anabi ni ala akhbirukum bima huwa akhwafu alaykum indi min al-masih ad-dajjal anabi ni ajin fún yín niro yín tí ń pamiláyà lérí yín kọ́dà ju arákùnrin tí wọ́n ń pè ní dajjal lọ arákùnrin yìí ọ̀daràn ni òun padà wá nígbẹ̀yìn ayé tí wọ́n máa sọ àwọn èèyàn nù ànábì wa Ìsá alayhi salatu wa salam padà sọ kalẹ̀ nígbẹ̀yìn ayé náà wà kọ arákùnrin tàwí bí sì máa ń sọ èèyàn nù tó yìí ànábì ní ẹ̀rù rẹ̀ ọ̀bà mí lérí yín bí yìí ń bala ya rasulallah àwọn sọ ń bọ̀ lẹ́rù lérí wa tó tún ju aburú lọ anabi ni ashirikul khafi òun náà ni ẹbọ tó pamọ́ yakumu rajulu fayusalli anabi lẹ́ni kọ̀ọ̀kan yín tí ẹbọ yìí bá ti dára yín yóò máa kírun fayusayyina salata yóò máa wá túnun rẹ̀ sí lójú àwọn èèyàn yóò kí dáadáa yìí máa yára min nadari rajuli látara nítorí látara àwọn èèyàn torí látara àwọn èèyàn torí yóò túnun rẹ̀ sí tí ó dáadáa rawahu ahmed imam ahmed ló gbà àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ ẹ̀rí ó ní pé kárí ni ọ̀pá nẹ́bí láyà ju aburú Masih Dajjal lọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sá ẹ̀ sànú wa alikẹsìrú na mi mùsùlùmí biladi Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá yushiriku na billahi fil ibadati birriya ńlá ń fi kárí ni sábẹ́ ìjọsìn wa tá a mọ̀ pé ọlọ́run ọba ọ̀kọ́ lẹ̀ gbogbo ìjọsìn tá a bá ti ṣe kí èsì torí lóòótọ́ ó lè máa jọ pé ọlọ́run là ń ṣe fún àmọ́ tá a bá ti tú ẹ̀mí wa tá a rí i pé àníyàn tọ́lọ́run kọ́ wà lábẹ́ ẹ̀ ọlọ́run ò ní gbà o lápèjúwe òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń dá kírun láàrin àwa àtọ́lọ́run àyè farabalẹ̀ àmọ́ tó bá ti di ìgbà táwọn èèyàn ń rí wa á farabalẹ̀ dáadáa ẹlòmíì gan kó lè wọ̀ láhùn lọ fẹ́ kà nígbà ọba ti wá rí i pé àwọn èèyàn nínú àwọn kárí ni tó gbajúmọ̀ ńlẹ̀ yorùbá òun náà ni ká máa ka àlùkọ́rá nítorí káwọn yóò lè bá máa hó Allahu Akbar gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ní ń ṣe yé e ó sì yẹ ọlọ́run ọba tó dáa gbogbo tó bá ti ṣe torí àwọn èèyàn ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ nínú àwọn kárí ni táwọn yẹn máa ń ṣe òun náà ni ká máa kó tẹ̀sùbá sọ́rùn ká máa kó tẹ̀sùbá sọ́rùn ká máa wé tẹ̀sùbá àmọ́wọ́ ká máa fa tẹ̀sùbá lójú títì gbogbo eléyìí afẹ́ ká máa pé nahnu min ahli tasbih àwa náà a wà nínú àwọn tí wọ́n ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́n ọba ni gbogbo tó ń ṣe ni ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ni nínú àwọn kárí ni tí ìmọ̀ ń bẹ̀sìn jẹ́ òun náà ní ká kírun tán ká sì mọ̀ pé yẹ̀pẹ̀ ń bẹ wájú orí wa ká máa wá gbé káàkiri àdúgbò nítorí káwọn yẹn lè bá máa pàṣẹ kírun tán ìmọ̀ ń bàṣẹ jẹ́ ni o nínú àwọn kárí ni tá a máa ń ṣe ẹ mọ̀ pé ájì erigun ẹ̀sìn ni kò sí yàtọ̀ láàrin òun àti ìrun káwa lọ mọ́kà kálọ̀ lè ṣe yín sílífà ká máa wá fẹ̀yìn kẹ ládùúgbò ká máa pé ẹ mọ̀ pé wọ́n ṣe darí mọ́kà ni hajj ìbádà ni a máa ṣe nítorí ọlọ́run bá ni àyè ṣe nítorí àfihàn ká lè bá a mọ̀ pé èmi náà lọ mọ́kà lẹ́yìn náà nínú àwọn kárí ni tó gbajúmọ̀ nílẹ̀ yorùbá òun náà ni kí èèyàn mẹ́ta mẹ́rin ká máa jà sí ìmáàmù ká máa jà sí ìmáàmù nígbà míì gan yóò tún lawásà sí lọ tí wọ́n máa ń dàn kan síra wọn ẹ̀dá kan sí tọ́lọ́ náà lẹ́yìn ìjọba èmi ni ẹ̀yàn èmi ni ẹ̀yàn nítorí kíni nítorí ayé nítorí ipò nítorí owó nínú àwọn kárí ní tá a máa ń ṣe òun náà ní ká máa wá mẹ́sìn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn nítorí ayé àbí ká máa lé sàtífíkẹ́tì káàkiri àwa padà wá rí i pé gbogbo sàtífíkẹ́tì tó ń lé káì lérí ìmọ̀ ẹ̀sìn là ń sọ o kì í sì máa yé o lérí ìmọ̀ ẹ̀sìn àrí pé ayé lọ́wọ́ fi kó jọ ẹni bá ti ń kó ayé jọ lóko esi ọ̀kọ́ńtọ̀ ọ̀hún yóò ṣiṣẹ́ dànù ẹ̀yọ́ máa yá mi nínú ninu wa nínú àwọn kárí ni tó tún gbajúmọ̀ ní kọ́rẹ́ ẹrú ọba kó gbé ìtẹ́ ìkírun kó gbé síjìká kọ́ máa rìn káàkiri àdúgbò ìtọ́ fẹ́ sọ fún wa náà ni pé àwọn onínáfílà ní owó bá ṣe ń tọrọ yẹn náà bẹ́ẹ̀ náà là ń kí àwọn náfílà ara àtẹ́tà ń lò náà lẹ́rí léjìká wa yìí ìtọ́ bá ṣe ṣe nítorí ọlọ́run nínú àwọn kárí ni òun náà ni ká má náwó nítorí ọlọ́run sínú ẹ̀sìn àbí ká máa ṣe sàárà nítorí ọlọ́run ká máa ṣe sàárà nítorí káwọn èèyàn lè bá rí wa kán lè bá yìn wa kán lè bá kì wa gbogbo ẹni tí bá ń ṣerú ẹ̀ tó bá dọjọ́ àlùkìyàmà ọlọ́run ò ní kó lè gba aládàá rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń kì àwọn tí wọ́n ń yìn àwọn tí wọ́n ń gbé tóbi alàwùlíyà ẹ̀rọ àwọn ọ̀rẹ́ ọlẹ́run yòófúnà ìbàdà àti àìdọ̀ rẹ̀ pamọ́ ni àfẹ̀yẹ́tọ́lọ́n bá ní kí wọ́n kí níta kò ní wọ́n máa kí bí ìrun jama bí ìrun jima wọ́n sì máa fi iná fílà wọ́n máa fi pamọ́ nínú ilé tó ní káwọn èèyàn orí àwọn èèyàn miami alayna an nattabiha kulluna gbogbo wa pátákà lè sọ̀ra wa lábala ń tàn sọ yìí lè anna Allahu a'lam bina minna ọlọ́run bá máa wájú ra wa lọ́wọ́ ká lè tún àníyàn wa sí lérí iṣẹ́ ìbáadà tá a bá ń ṣe tá a bá mọ̀ pé ọlọ́run la fẹ́ fi sìn ká má jáníyàn ní òtún wà lábẹ́rẹ̀ lẹ́yìn tọ́lọ́ khasaratu riyahi li sahibi ẹ̀rẹ́ ni tí ń ṣe kárí ni níbi ìjọsìn rẹ̀ òfò mẹ́rin lọ́lọ́wọ́n bó fi ta lọ rẹ̀ alákọ̀ọ́kọ́ iṣẹ́ tọ́jẹ́ pé kárí ni wà ń bẹ̀ yọ bàjẹ́ mọ̀yàn lọ́wọ́ ọlọ́run nígbà anabi sallallahu alayhi wa sallam anabi ọlọ́run bá ń sọ nínú hadith al-kudusi ana agina shurakahi ana shirik anabi ní mi ọlọ́run ọba mọ̀rọ̀ ọ̀rọ̀ níbi kẹfì nǹkan mi pín mi ọlọ́run níbi ìjọsìn mi mani amila amala ẹni bá ń ṣiṣẹ́ kan tó fi ń súnmọ́ mi aṣaraka ma ìfihì ghairi tó tún wá ṣe ń torí nǹkan mi yàtọ̀ sí mi taraktuhu wa shirika ànábì lọ́lọ́wọ́n bá sọ pé òun òun tọ̀hún tì ní òun yọ̀wọ́ kó náà rẹ̀ òun tún wá pa in tó ṣeun ìjọsìn tó ṣe ni wọ́n pa tí wọn nígbà lọ́wọ́ àwọn muslim يقول الله عز وجل من الله ọba ọmọ sọ لأصحاب ذلك يوم القيامة gbogbo àwọn tó bá jẹ́ pé gbogbo ṣẹ́ wọn kárí ni wọ́n torí ẹ̀ ṣe ìdájà zanat nígbà tó lọ́wọ́ bá bá ń san àwọn èèyàn lẹ́sàn-án rẹ̀ idhabu ila alladhina kuntum tura'una fi dunya fanzuru hal tajiduna indahum jazaa ẹ máa lọ ẹ máa lọ lè gba ládàá yín lọ́dọ̀ àwọn tí wọ́n hó lé yín lérí ẹ máa lọ ẹ máa lọ lè gba ládàá sẹ́yìn lọ́dọ̀ àwọn tẹ̀ ń torí ẹ̀ sí bóyá ẹ̀yà rẹ̀ sàn lọ́dọ̀ wọn kò sẹ́sàn lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá dojú tì í lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣèjọsìn torí wọn yọ àdẹni yẹpẹrẹ ọlọ́wọ́n ó du ìkórira rẹ̀ sí wọn lẹ́mìí iyì tó fẹ́ gbà ní kò ní padà gbà á mọ́ nítorí pé kulubul ibad ẹ̀mí àwọn èèyàn gan tá n torí wọn ṣèjọsìn bayna asabi ar-rahman ọwọ́ ọlọ́wọ́n bá lọ́wọ́ ọlọ́wọ́n ní máa ń yí sí bí ọba wò èyí tí ó sòrò pé wọ́n máa nífẹ̀ẹ́ òun wọ́n padà máa yẹ̀yẹ́ náà nígbà wọn bá ti mọ̀ pé kárí ní ní ń sè ẹlẹ́kẹta láàyè kọ̀lá abilkhair gbogbo ẹni tí bá ń ṣe ìjọsìn ọlọ́run nítorí àwọn èèyàn àbí nítorí nǹkan kan nínú tọ́lọ́run bá dá tí ò jẹ́ torí ọlọ́run kò ní pàdé ọlọ́run dáadáa o ọlọ́run sọnù Qur'anil Karim ọlọ́run bá ní fàmáhùn káàdà yàrá ìjù lẹ́kọ́ àrọ́bìn gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa gbogbo ẹni tó bá fẹ́ rí ọlọ́run jọ àlìkìyàmà gbogbo ẹni tó bá fẹ́ bọ́lọ́run bá rí fàlíyà àmàlẹ̀ àmàlà ń sọ lè ha kọ́ máa ṣiṣẹ́ rí wàlá yushriku bí ibadati rabbihi ahada kọ́ máa wà á tún ní ẹlòmíì tí ó máa ọlọ́run ọba fún lẹ́yìn ọlọ́run Suratul Kahfi àyà 110 ẹ̀yàn miami ọ̀dọ̀wọ̀ wa pẹ̀lú ashirikul asgar ẹ̀bọ̀ kékeré táǹpì ní kárí ni gbogbo ń tá a bá ti ṣe tó bá ti jẹ́ sí kọ́ jẹ́ torí ọlọ́run ọba kó lè bá jẹ́ tọ́lọ́run kọ́lọ́run lè bá san wálẹ̀ sàn ní èrè rẹ̀ abẹ́lọ́n Allah subhanahu wa ta'ala gbogbo àwọn sẹ́tàn ṣe ní kọ̀rọ̀ àti gbangba abẹ́lọ́n kọ́lọ́n mọ́sàájọ́jọ́ tiẹ̀ kọ́lọ́n èyí tá a ti ṣe sẹ́yìn kọ́lọ́mọ́sá ṣàforíjì fún wa lórí ẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.